الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا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 ìkẹ́ ọlọ́run náà kọ́ dọ́dọ̀ àwọn sàábì ẹ̀ kọ́ dọ́dọ̀ àwọn ará ilé ẹ̀ kọ́ dọ́dọ̀ gbogbo àwọn tó ń gbà fún títí dọjọ́ gbọdọ̀ kìámọ̀ eléyìí ni mo fi kí wa láàárọ̀ yìí káàbọ̀ sórí ètò ètò yín Ramadan Kareem ètò alálùbáríkà tẹ́ ń gbádùn láti iléeṣẹ́ alálùbáríkà tá ń pè ní iléeṣẹ́ Orísun Orísun tẹlifíṣàn Orísun làgbà Orísun lọ̀gá Orísun ní gbogbo nǹkan ọlọ́mọ balẹ̀ iṣẹ́ náà jẹ́ láíláí ọ̀làǹdà la illallah mo wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wa ọlọ́run dákun mọ́sàbà ṣe dára fẹ́yìn náà orúkọ mi yìí padà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yín ni èmi náà mo tún kalẹ̀ sórí ètò láàárọ̀ yìí hmm, pẹ̀lú ògùn ọlọ́run láàárọ̀ yìí mo lálejò nínú ilé agbára ń bí tààjọ fọ̀rọ̀ jomi toro fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ ṣùgbọ́n kó tó di pé mo lọ sọ́dọ̀ àlejò mi ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́dọ̀ àwọn olóore alukurani ni la in shakartum la azidannakum wala in kafartum inna adhabi lashadid ọlọ́run ti ń bá sọ̀rọ̀ fẹ́yìn ẹ̀dí ènìyàn tẹ́ bá mọ oore ní tẹ́ wá dúpẹ́ màá ṣàlékún oore náà fún yín ṣùgbọ́n tí n bá sọ̀rọ̀ fún yín tẹ́ wá rí bí ìfà tẹ́ ẹ̀ dúpẹ́ màá jẹ yín yà lórí ẹ̀ ọlọ́mọ jẹ wá ń yà káwọn bá jìyà náà ló jẹ́ a dúpẹ́ àwa gbọ́dọ̀ má dúpẹ́ fáwọn tó wá ṣe wá lóore náà tọ́rọ́ lọ́hùn ní sọ̀kalẹ̀ látòkè ẹ̀yìn ìyẹn náà ní ọ̀ràn bí wọn bá bẹ náà pọ́lọ́hùn ṣàánú wa ètò ọlọ́mọdé okú lọ́dún yìí járí ṣe tàwárà àwọn èèyàn kan tí wọ́n dìde onítọ́rọ́ oníkọ́bọ̀ tó wà ní ètò náà ẹ bẹ̀rẹ̀ sẹ́dípọ́ yẹ ká kírú wọn ká yìn wọn ìdí nìyẹn tá a fi ń kí bàbá wa ọlọ́lá jùlọ Dr. Ahmed Ọláníyì Salahuddin aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Standard Group of Company ti Standard Insurance Consultants tó wà lábẹ́ ẹ̀ tó wọ́n sí nọ́mbà thirty three Victoria Eke Street ní Lekki phase one nílùú Àjà ọlọ́run iléeṣẹ́ náà ọlọ́mọjọ ọbàjẹ́ bàbá wa Dr. Ahmed Salahuddin náà ọlọ́mọjọ kan jábọ́ láéláé mọ́jọ wọn máa padà sí ibú mọ́jọ wọn máa padà sí ìgbà àárín àwọn àtọ́lọ́hún ọlọ́mọjọ dàrú mo tún fàṣìkò ìyàwó wọn alhaja wa ganiyat salahudeen ìyá náà ọlọ́mọdé wọn mọ̀kọ́ra sí ibú láyéláyé aráyà di bàbá ọlọ́run níjọ́ bàjẹ́ ọlá àwọn ẹni ọlọ́run wala la ilaha illallah wala la hawla wala quwwata illa billahi al-ali al-azim torí gbà mí bẹ ọkùnrin mi àfẹ́ ṣe dáadáa àfẹ́ ṣe rere àfẹ́ sàánú ṣùgbọ́n tọ́ba lọ́tọ́lọ́ ń bá fún un níyàwó tó yá wèrè hmm, tọkọ bá ti ń gbé lórí ìyàwó ọmọ ìjà bọ́ ń rù ọlọ́mọ ṣerú ẹ̀ fún wa tí yàn bá nírú ẹ̀rí ni ọmọ ṣùgbọ́n bí yàn bá ní ìyàwó rẹ tó dúró tí yàn ti ń support yàn lórí gbogbo tí yàn bá dáwọ́ lé pé mo fẹ́ ṣe báyìí tí ó discourage yàn tó náà tó sọ pé ah dádì tó ẹ fẹ́ ṣe yẹn ló dáa ah mo fẹ́ ṣe báyìí yẹn ló dáa ju ẹ tún ṣe báyìí fún ẹ tún fẹ́ lẹ́yìn náà kó fún wọn ẹ tún ṣe báyìí fún wọn ẹ jẹ́ mi náà tún support yín pẹ̀lú nǹkan báyìí sẹ́ni pé ìyàwó rẹ nù ni ìyàwó náà ọlọ́mọdé wọn máa padà sí ibú láéláé wọ́n jẹ́ máa padà sí gbà gbogbo ń tọ́lọ́run ṣe fún yín láwọn ọmọ pátápátá ọlọ́run jẹ́ wọn ní àlùbáríkà ọlọ́lá ilaha illallah ọlọ́lá hawla wàlá kúwọ́tà ilà abilà ilà yasim bó tó fàtí kò yín náà tó dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kú tọ́jú wa ọjọ́ nígbà tá a wá sílùú sẹ́yìn ọlọ́mọ sábà dúró tì yín ọlọ́mọ padà lẹ́yìn láéláé lábẹ́ bẹ́ẹ̀ náà mo tún dúpẹ́ lọ́wọ́ alhaja wa Azizat Kelani aláṣẹ àtolùdarí ilé ìtajà perfect days fabrics tọkọlẹ̀ sí nọ́mbà c ninety four alade market nílùú kẹjà ọlọ́mọ sábà dúró tì yín ọlọ́mọ padà lẹ́yìn yín o àwọn náà fún wa lẹ́bùn ó fún wa a máa gbọ́dọ̀ mọ̀ máa dúpẹ́ fún wọn a tún dúpẹ́ lọ́wọ́ alhaja wa Hadizat Agbolúajé gèlè àwọn náà fún wa ń gèlè wọ́n fún wa láṣọ ṣùgbọ́n náà aṣọ táwọn fún wa ó sì kù lórí igbá tẹ́ pé àwọn èèyàn tó bá gbẹ̀bùn wa náà ni a máa fi là máa fún ìyá wa náà wọ́n ní gbogbo táwọn sì fún wa yìí ká máa fi tọrọ fọ́kọ àwọn ni alhaji wa Isahak Agbolúajé ọlọ́mọṣàbáwa kẹ́ kọ́lọ́ mọ́ṣàbáwa gẹ̀ẹ́ kó ولا لا حول ولا قوة إلا بالله العلي العظيم. al-azim àwa tó dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Duffield Food Duffield Food yìí àwọn àti Orísun wọ́n jọ pawọ́pọ̀ wọ́n fún wa ní power oil wọ́n pawọ́pọ̀ wọ́n fún wa ní danomic wọ́n pawọ́pọ̀ wọ́n fún wa ní monchate a ọlọ́run dákun iléeṣẹ́ náà ọlọ́run níjọ́ bàjẹ́ àti Duffield ni o àti iléeṣẹ́ Orísun ni ọlọ́run níjọ́ bàjẹ́ kò níjọ́ dàrú ọlọ́run ẹni ọlọ́run iléeṣẹ́ Orísun náà yóò máa ga sí ni wàrà fáná hu makana aliyan yóò wọlé akú bẹ́ẹ̀ ti gbẹ ẹ̀sìn láàyè nínú iléeṣẹ́ Orísun náà ọlọ́run gbẹ̀yìn náà láàyè gbogbo tẹ́ bá dé láyé ọ̀gá wa Fẹ́mi Adéríbigbé ọlọ́run bá dó tì yín ọlọ́run ní padà lẹ́yìn láéláé gbogbo dáwọ́lé yín ọlọ́run jọ ọmọ ìyọrí sí rere gbogbo ọjà àdúntọ́ ọlọ́run dá fún yín pátápátá ọ̀kan kan ọlọ́run ní fowó bàjẹ́ kan nú wa náà wa Mr Ṣèyí Adéríbigbé àwọn náà ni wọ́n kó ẹ̀bùn náà rán wọ́n sì kó gbogbo ọlọ́run dákun bàbá wa náà ọlọ́mọdé àwọn ọmọ padà sí ibú láéláé wọ́n jẹ́ ìjábọ̀ láéláé wọ́n rafa anáhu wọn kà náà àlékún àgbéga kọ́lọ́mọ sàmù bá a ṣe fún yín. àwa dúpẹ́ pàtàkì hmm. lọ́wọ́ àwọn tí wọ́n ẹsẹ̀ kó ẹ̀bùn wá fún àwọn ẹ̀bùn tó tún ta ẹsẹ̀ rí gbà àwọn ẹ̀bùn náà gàngùn náà ti ti ń lọ because a ti ń fún àwọn èèyàn náà ni àwọn ojúlárí fans club worldwide ojúlárí fans club worldwide lábẹ́ aláṣẹ wa bàbá wa alhaji wa muhammad taofik akintayo Haji Taofik ọlọ́run má jẹ́ yọ̀ ṣubú níbi ìtẹ́ ga dé Akíntayọ̀ ọlọ́run má jẹ́ yọ̀ ṣubú níbi ìtẹ́ ti ga o ìwájú lọ làwọn máa lọ kò mọ̀ ní rẹ̀yìn o. Akíntayọ̀ ọlọ́run mọ́ sábà dúró tì yín ọlọ́run dẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n ní gbogbo ẹ̀bùn táwọn kó fún wa aṣọ ni aṣọ gidi ni àwọn aṣọ náà ni aṣọ náà dẹ́ pọ̀ ni wọ́n kó wa fún wa. Eh, wọ́n ní a máa fi àwọn olólùfẹ́ káàkiri gbogbo àgbáńlá ayé faraji wa abdullahi ojulari náà ọlọmọjọ jábọ o warafa anahu makana aliyan yóò wọlé abẹ́ tí rere ọmọ ọlọ́mọ gbogbo àwọn ọmọ tí yín náà ọlọ́wọ́n yàn ẹni rí yóò yàn wọ́n tì wọ́n wọlé adé muhammadu ọdọ ọlọ́wọ́n la ilaha illallah wọlé la hawla wala quwwata illa billahi ali ilẹ̀ asim mo tún wọn fàṣikò yín náà mo fi ń dúpẹ́ lọ́wọ́ alhaja wa damorish nílùú agége ní nàmbà thirty one balogun street ibẹ̀ làwọn wà wọ́n ń ta bàtà náà ni wọ́n kó fún wa fún wa ọlọ́mọ sábà ẹ eh, ní màkàrà sí gbà ẹ sì ní màkàrà sí gbà ọjà yín ọmọ àtàwọn ọ̀làlà hawla wàlà quwwata illa billahi ilẹ̀ alẹ́ ilẹ̀ azim now kó tó di pé màá lọ pé àlejò mi wọlé wá láti jọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ èmi náà lọ́rọ̀ méjì mẹ́ta tí mo fẹ́ mú wá bí ìmọ̀ràn fáyìn èèyàn wa tó lásìkò tá a wà yìí àsìkò téèyàn gbọ́dọ̀ fi ṣeré ni nínú oṣù Ramadan mẹ́wàá àkọ́kọ́ mẹ́wàá kejì mẹ́wàá gbẹ̀yìn sẹ́ni mẹ́wàá tó last nínú rọ̀mọ̀dánà yìí hmm. ọmọ ìyá mi wọ́n fi ṣeré o wọ́n fi ṣeré o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́lọ̀ ń kẹ́ wọ́n ń bẹ ní ilẹ̀ mímọ́ mọ́kà báyìí wọ́n ń bẹ ní Saudi Arabia báyìí tí wọ́n ń fara gbolẹ̀ fọlọ́hún tí wọ́n ń yan náfìlà tí wọ́n ń ṣe àkàr tí wọ́n ń ṣe àdúà ní kíkankíkan ìwọ́n tọ́lọ̀ wọn bá wá fún nígbà láàyè kọ́ lọ lè pe ọlọ́run kọ́ lọ ṣàdúà ní Saudi ọlọ́run ọba tó ní Saudi náà ló wà Nàìjíríà náà àwọn akánísìn wọ́n ti kóra wọn jọ wọ́n lọ sínú mọ́sálásí káàkiri wọ́n lọ ṣe itikaf lọ́kùnrin lóbìnrin tẹ́ ẹ bá dé mọ́sálásí wa ní olúwọlé ọgbà central mosque èrò kún bẹ́ẹ̀ bìbà láwọn tó wá ṣe itikaf tẹ́ ẹ bá lọ sí mọ́sálásí aláùsá èrò kún bẹ́ẹ̀ bìbà láwọn tó wá ṣe itikaf tẹ́ bá lọ sí central mosque wa nílùú ìlọrin èrò kúnlẹ̀ bìbà láwọn tó wá ṣe itikaf tẹ́ ẹ bá lọ sọ́nà mọ́sálásí mọ́sálásí mọ́sálásí káàkiri káàkiri láwọn mọ́sálásí ńláńlá ẹ bá àwọn èrò ń bẹ́ẹ̀ bìbà tí wọ́n wá ṣe itikaf tí wọ́n wá farapamọ́ tí wọ́n wá faragbolẹ̀ fọ́lọ́hun ìwọ́n tó ọba wá rí ìtìkáfù lọ bóyá abiṣẹ́ rẹ ọgbà ọ láàyè ìwọ́n náà ní nǹkan tó lè máa ṣe gbogbo bó ti wà ní náà mọ́ dákẹ́ bó ṣe tẹ̀sùbà ní mú dání mọ́ bó ṣe la ilaha illallah ni bó ṣe afuwun tuhibbul afwa fa'fu anni ṣe kọ́ pọ̀ mọ́ ṣe ní gbogbo àsìkò ní gbogbo àsìkò eléyìí dáa fún wa púpọ̀ lásìkò tá a wà yìí wọ́n tó bá wa lè ṣe eléyìí náà bó ṣe la ilaha illallah lọ́ba mọ̀ ni ìwọ náà máa ṣe bó ṣe astaghfirullah ni ìwọ náà máa ṣe sáàmọ́ dákẹ́ lásìkò tá a wà yìí àsìkò gbígbàdúrà ni gbogbo wọn tó ti ń lé kinní kan tó ò tí ì rí mú látijọ́ yìí tó wọn wò pé eh báwo ni mo ṣe fẹ́ ṣe àsìkò tó lè lọ́pọ̀tunítì àti bẹ Ọlọ́run tọ́lọ́run kì í dá àdúrà padà ní àsìkò tọ́lọ́run kì í sọ pé mi ò ní ṣe é nìyí àsìkò yìí lágbára gan mọ́ wàá fi ráre o múra sí i kí wọn náà gbìyànjú kó sọ kó sálápá ń tètè lọ sọ́dọ̀ ọlọ́run mútàṣùbà rẹ gbọ́tọ̀ bá ọmọ náfìlà yẹn mọ ìyàn gbọ́tọ̀ bá yẹ pé ọ̀wá àti àáríbi kankan lọ ọ̀dọ̀ pé àtọ̀ bá wà nílé òun ọmọ kùn ọ́ àwọn mọ́sálásí kan bẹ tẹ́kùn the last ten days wọ́n máa fi ṣe tààjùd nínú ẹ̀ náà ni mọ́sálásí wa lóluwọlé ọgbà Central Mosque the last ten days báyìí a ti wà lórí tahajud alukurani olùdí alukurani la fi ń ṣe a ti bẹ̀rẹ̀ láti gbàtà rẹ̀ ti bẹ̀rẹ̀ jimá àkọ́kọ́ jimá kejì jimá ẹlẹ́ẹ̀kẹta the last ten days a ti bẹ̀rẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ìwọ náà gbìyànjú sálápá ń tètè tó bá ń gbọ́ gbégbégbé ìyẹn máa bá wọn gbé ni tó bá fẹ́ kí lọ lè já sẹ́ǹkùnlé rẹ̀ opportunity la dẹ̀ wà nú ẹ̀ yìí opportunity àsìkò gbígbàdúrà ni ọlọ́run ní inna anzalnahu fi laylatil qadr àwọn ọlọ́run la sọ alukur'ani kalẹ̀ lóru Laylatul Qadri wa ma adraka ma Laylatul Qadri kí ló lè forú yìí mọ̀rẹ́ ànábì táǹpẹ̀ Laylatul Qadri báwo ló ṣe fẹ́ mọ̀ òru yìí jẹ́ ká júwe ẹ̀ fún ẹ jẹ́ ká já ẹ sí òru yẹn bó ṣe pàtàkì tó Laylatul Qadri khayrun min alfi shahrin Laylatul Qadri ta wí òru kan ó sọ ní o òru kan ni ó wà lóore ọlọ́lá ju ẹgbẹ̀rún oṣù lọ la ilaha illallah ntọ́lọ̀ ń sọ kì í máa sọ ọ̀rọ̀ ọlọ́run ni o kì í pé ni o tẹ́lẹ̀ bọ́nú àdìsí kan láti kàá ni àbínú ọ̀rọ̀ tàn kan láti kàá pé òru yẹn lọ́la ju ẹgbẹ̀rún oṣù lọ a máa dá òtún ẹ̀ pé kan ó sì wá wà tí ó ju ẹgbẹ̀rún oṣù lọ òru wo nìyẹn gangan fúnra bí oṣù mẹ́rin ló tó ń lé ìyẹn ni wípé ìbáàdà ẹyọ kan tí yàn bá ṣe lóru lẹ́tẹ̀rẹ̀ kádìrì tọ́lọ̀ ń bá fi gbà lọ́wọ́ yàn níbà bọ́dà ní ẹ́fílà àràkà méjì lọ yẹn ni lóru lẹ́tẹ̀rẹ̀ ká tọ́lọ̀ ń bá fi gbà lọ́wọ́ yàn ọlọ́run àkọlá dáa wípé o ṣe náà fílàní fódìdí eighty three years dákun orí tí yàn bá wá rí eighty three years sẹ́yìn pé yàn ti rí gbogbo ọlọ́run tán ìdí nìyẹn tá a fi ní kí yàn mọ́ fòru yẹn sùn anábì wá wa pé the last ten days náà lòru yẹn wà àwọn àfáà wa tún kọwọ́ bọ̀ wọ́n tún wá ṣèwádìí wọ́n jọ gan lòru yẹn nínú last ten days ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà padà agree pé òru twenty seven ni allahu akbar kabira òru twenty seven ni tó wa wá rí bẹ́ẹ̀ ẹ má fi ṣòfò o má fi ṣeré o má fi ṣàwàdà o ọlọ́wọ́n gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa o gbogbo ntọ́kọ̀lùkọ́ wa bára wọ̀ rẹ̀ tààrà sẹ́rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó ṣe fún wa wọ́n láǹdẹ́ Muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah àáfàá mi àlejò mi tí mò ń retí wọ́n ti dé àwọn náà ti wọnú ilé agbára ń bí pẹ̀lú mi ṣùgbọ́n a lọ sókè lọ́hùn nísìn gbọ́dọ̀ bá wọn fi padà dé wọ́n ti farabalẹ̀ wọ́n ti gún wà dáadáa wọ́n ti jòkó a lè tẹ́pẹ́pẹ́ ọ̀rọ̀ tá a fẹ́ sọ láàárọ̀ yìí ẹ̀sùn ẹ̀kú kalẹ̀.